ọlọ́run. ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí. ọlọ́ba tẹ́ sí ọpẹ́ tọ́ sí. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀. àwọn àtọrọ ìkẹ́ àti ìgẹ̀. wà nábì wa sallallahu alaihi wasallam. wọn dábàá wọn dábàá wọn sallallahu alaihi wasallam. ìyọlọ àti ìgẹ̀ ọmọ bá. ìṣe àti ìgẹ̀ náà ọmọ bá. ẹ lánàá. àparí ọ̀rọ̀ lórí ìpìlẹ̀ márùn tó fẹ́ fún àwọn Mu'tazila. àparí ọ̀rọ̀ lórí ìpìlẹ̀ márùn tó fẹ́ fún àwọn lẹ́yìn ìgbà náà lásọ ìtumọ̀ tí àwọn alùsùnà wal jamaa àti hàn fún imán. lẹ́yìn náà wọ́n á sọ ìtumọ̀ èyí àwọn alùsùnà wal jamaa àti hàn fún imán. ẹ a ti sọ ìhà tí ẹnìkọ̀ọ̀kan wọn tọkọ sí ẹ tó bá ti àyíká nínú ẹ̀ṣẹ̀ ńláńlá tó yàtọ̀ sí ẹbọ lọ́dọ̀ alùsùnà wal jamaa. bákan náà a sọ ìhà tí ẹnìkọ̀ọ̀kan tó kọ sí ẹni bá ti bẹ́ẹ̀ náà ni a ti mẹ́nu bá gbólóhùn kùtùbà àlékún síyá àsọ̀rọ̀ nípa kùtùbà lórí wípé mọ̀bìnrin yìí lórí mọ̀tò ní nínú èdè lágbáwá ó ní oríṣiríṣi tí a máa gbà lórí fẹ́ fún ọ ṣe bẹ́ẹ̀. bákan náà a sọ òkú máa kùtùbà àdúgbò màmá ìṣèlú ìlú òde bákan náà ó ti dé ìdẹ́kun a sì ní ìtọ́kàn wa ń bẹ̀ o náà ní wípé alimàlúmíyà wípé gbàtà àti mẹ́ńtó ṣe nǹkan ló fi rọrùn pé kọ́lọ̀ ọmọ wa ní gbólóhùn kú ti bà pé wọ́n ti ṣe lọ́rọ̀ ìdè yìí lórí. wọ́n ní ilé ìjọba tó wà síbẹ̀ náà ní pé àtìmọ̀ ẹni tó ti ìtàn yẹn ló ti rọrùn fún wa láti mú gbólóhùn yẹn wá sí. ló láti mú wa. ló láti mú wa. lórí mọ̀júrù. lórí mọ̀júrù. nígbà jẹ́ pé ọlọ́run sọ pé ìnílẹ̀ ṣọ́kùmù ìlà àlìlà ìdájọ́ ọ̀jẹ̀tẹ̀ nìkankan àtọ́lọ́run. ìdájọ́ ọ̀jẹ̀tẹ̀ nìkankan ọ̀hún. ẹ ti túmọ̀ ń tọ́sọ àwẹ̀ dọ̀rọ̀ àyàn náà ni ọlọ́run tó dá gbogbo wa. lẹ́yìn ìgbà náà àwa pé ìtumọ̀ kùtìbà fúrìbà ni pé ọlọ́run ti àyàn. àwa sọ pé ìtumọ̀ kùtìbà náà ni pé ọlọ́run ìpìlẹ̀ rẹ̀ láti fi kátàbà náà ní kéèyàn kọ nǹkan. ìpìlẹ̀ rẹ̀ náà ní láti fi kátàbà yẹn ní ká kọ nǹkan. ẹ ìkọ nǹkan ọlọ́run ló òun náà nínú Qur'an. ọlọ́run ló lọ ìkọ nǹkan yìí yóò tó nínú Qur'an. ẹ lápèjúwe ẹ nínú súrátù ẹ súrátù Tawba. ọwọ́ àti súrátù Tawba. àyà one twenty sí one twenty one. àyà one twenty one. ọlọ́run bá sọ pé. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمضة في سبيل الله ولا يطعون موتيا يبيض الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون ọlọ́run ń sọ nípa àwọn mùmìnì. ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn mùmìnì. ọlọ́ni wa máa ká nàlẹ́ àlè ní màdínà tí wàá mẹ́ni hàwùlà wù mí nà làárọ̀ bí àyìn àtàkàlà tó àn rọ̀sùlélá. ọlọ́ni kò sí ète fún àwọn ará màdínà tí wọ́n jẹ́ mùmìnì àti àwọn lárúbáwá oko tí wọ́n wà ní gbogbo àwọn agbègbè rẹ̀ àyìn àtàkàlà tó àn rọ̀sùlélá. wọ́n wá fi ànábì ilẹ̀ wọ́n má bàa lọ bí ogun. ọlọ́ni kò tiẹ̀ déédé o fún àwọn ará màdínà tí wọ́n jẹ́ mùmí àti àwọn anáwó ọkùnrin tí wọ́n wà ní agbègbè tí wà bá lọ sí wa ìta wa pé láàrin wa sọ pé wàlá lùnà mí ní fún bí àmàlù wọn ò ní ọwọ́ wọn ò àfi kọjá wípé kọlọ́n kọjá wípé ẹ ẹ yóò kọ́ ọ lẹ̀ fún wọn ipe ìtẹ́ rẹ̀ ni wọ́n ti. àwọn ọ̀rọ̀dẹ̀ ní ti wàhálà fún ọ lórí àtúntò àgbàgbàjà àkọjá pé yóò ti wàhálà fún ọlẹ̀ fún ọdún yìí ìtẹ́ rẹ̀ fún ọ. àfi kọjá pé ọlọ́wọ́n bá wọn kọ́ lẹ̀. àkọlọ́ wọn ti bá wọn kọ́ lẹ̀ ipe ìtẹ́ rẹ̀ wọ́n ti. tí mo wí kò wí wọ́n tẹ̀ kọ́ńgbà wọn bá ṣe ni wọ́n ti. wọ́n kọ́ lẹ̀ wọn ọba àwọn ajẹ́ ife wọn méjì ọ̀tá àwọn ọba mọ́ ìgbọ́wọ́ fún wọn ti gbìyànjú ọlọ́run ọkọ̀ ọlẹ̀ fún wọn wọn ọlọ́run tó mọ̀láyíkà ọkọ̀ tẹ̀rẹ̀ ni wọ́n ṣe. ọlọ́run kò sí ìnáwó kan tọ́mọ ń àbí tọ́pọ̀ tí wọ́n bá ná. kò sí ẹsẹ̀ kan tí ìyẹn àárín òkè méjì ní jẹ́ wájú. Ilá kutiba lahum liyajzi Allahu liyajzi Allahu ahsana ma kanu ya'malu. Àtúkọ́jẹ́ pé àwọn màláìkà tí wọ́n ti kọ́lẹ̀ fún wọn. Àti àwọn màláìkà tí wọ́n ti kọ́lẹ̀ fún wọn. Ẹ ṣé túmọ̀ gbé kátàbà náà a máa jẹ́ ìtumọ̀ píkà kọ̀ọ̀kan. Kátàbà àwọn ìtumọ̀ ti píkà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sì ni a tún máa wá fún ìtumọ̀ ilé kéèyàn ó pè nǹkan. a tún máa wá ìtumọ̀ ilé kéèyàn ó pè Eh, ọlọ́run ọba sọ ilé yìí nínú eh, sùràtù nìsa àyà one twenty seven. one twenty seven. one twenty seven. ó ní wàyà sẹ́kù náà tàbí nìsa kulilahu yusikum fi hinni wa ma yutla alaykum fil kitabi fi yataman nisa illati la tusunahunna ma kutiba lahunna وترغبون أن تنكحوهن والمستدعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما ọlọ́ọ̀bá tó kó wáyé sẹ́kù náà fi mí báyìí ó béèrè lọ́wọ́ rẹ nípa ọ̀rọ̀ àwọn obìnrin. ọlọ́ọ̀ni pé ìwà àti ìwọ béèrè lọ́wọ́ nípa àwọn obìnrin. ẹ kúlẹ̀ láwùjọ sí ìkùn sí ìhìnnà sọ fún ẹ kí ọlọ́wọ́ ọba ní ó ti wá fún yín lórí ẹ o yẹn ju ọlọ́wọ́n bá ní wọ́n ṣàlàyé ìdájọ́ tó rọ̀kọ̀ máa ń wò gbé fún yín. wà á máa yusila alẹ́ nǹkan fẹ́lẹ́ kìtàbí. ìṣe bá fi nǹkan fún yín nínú tírà yìí ti Qur'an òun náà máa jẹ́ ìpèsè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin. bákan náà ìṣe wá ti kà fún yín nínú Qur'an yìí jẹ́ ìpèsè ọ̀rọ̀ lẹ́wà. ẹ̀ẹ́dì yàtá mẹ́rin ní sáà nípa àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọ òrukàn alẹ́ ní látúntún náà fún náà máa fún ìbá látúntún náà. àwọn tó ní kẹ́ ẹ̀ máa fún wọn ní tí wọ́n ti kòkò fún ní kẹ́ ẹ̀ máa fún wọn. àwọn tó ní kẹ́ ẹ̀ máa fún wọn ní tí wọ́n ti kòkò fún ní kẹ́ ẹ̀ máa fún wọn. ẹ ìtọ́lọ́ ti pè bùbù náà ní ọ̀rọ̀ tó jẹ mọ́ ogún àwọn lágbá lásìkò yẹn wọ́n fún èso èkó ní ẹ̀sìn tó bá lẹ́kọ̀ọ́ sí. àìsàn náà bá pè bùbù náà ní ọ̀rọ̀ ogún báwọn alábáwá àwọn èkó obìnrin ní ìtajà bá yẹ. lásìkò yẹn ẹsẹ ìsìlábà náà ti bẹ́ẹ̀ títí di sí. àwọn tí ìsìlábà náà máa máa ti bẹ́ẹ̀ rọ. ẹ ò ní kú ní èkó tọ́lọ́ ń pa fún ibé ìdíje báyìí ẹ máa kó bẹ̀yìn. ò ní kú obìnrin ní èkó tọ́lọ́ máa pa fún ọ. ẹ ẹ tọ́ba jẹ́ mọ̀mọ́ òkú tọ́ba ń bẹ láyé. jẹ́ mọ̀mọ́ òkú

nígbà tó bá jẹ ọmọ yóò lẹ́tọ̀ọ́ sí ìdájì. wà wọ́n lè lẹ́tọ̀ọ́ sí ìdájì. wọ́n lè lẹ́tọ̀ọ́ sí ìdájì. nígbà tí wọ́n bá ju ẹyọ kan lọ. nígbà tí ọmọbìnrin bá jẹ ẹyọ kan lọ. wọ́n lè lẹ́tọ̀ọ́ sí ìdá méjì nu mẹ́ta. ẹ ó sì lè jẹ́ kí ọmọ ìyá wọn lọ́kùnrin wọn bá jogún pọ̀. ẹ gbogbo ẹ̀ ni ọlọ́run bá ti ṣàlàyé rẹ̀ nípa ogún pínpín ọlọ́run wá sọ yìí pé nípa àwọn obìnrin tó ti pé láàtúntún náà ń nà máa kú síbalá ń nà tẹ́ ẹ máa fún wọn ní ìtọ́nà ọba ti fi ìwúrú rẹ̀ lélẹ̀ tó ti fi fraction lélẹ̀ fún yín pa wọn. ẹ fún ìtumọ̀ ẹ ti fi kátàbà a máa lò fún ìtumọ̀ dúpẹ́ gbogbo kan. ẹ kátàbà náà a ti máa jẹ́ ìtumọ̀ tó kádàrá tọ́lọ́ ti kọ kalẹ̀. a ti máa jẹ́ ìtumọ̀ kádàrá tọ́lọ́ ti kọ ẹ ọlọ́run ọba ń sọ nínú túrọ́bù sọ́wọ́bà àyà fifty one. túrọ́bù sọ́wọ́bà ọlọ́run bá sọ pé kúlá yù sí ìbànú ilá máa kàtàkà lọ àbùdánà wà mọ̀wúlánà wàhálà lọ ìfàlìyàtà wà kálí nínú sọ fún ẹ sọ kò sí gbẹgbẹ tí ó ṣẹlẹ̀ sí wa. ilá máa kàtàkà lọ àbùdánà àbí sọ́nà bá ti kádàrà bí ó ti wá. wàhálà lọ ìfàlìyàtà wà kálí nínú. àwọn mọ́mìnì kí wọ́n yá máa gbára lé ọlọ́run. àwọn mọ́mìnì kí wọ́n yá máa gbára lé ọlọ́run. ẹ ọlọ́run bá tún sọ nínú kúrọ́tọ̀ ala imran aya fifty four. oní kúláwó kúntùn fi buyutikum labarata alladhina kutiba alayhimul qatlu ara tẹ́ lọ jagun bá yín táwọn èèyàn kan ẹ má bànújẹ́ pọ̀ lórí ẹ̀ ọlọ́nìkú láwù tó ń tòkè ibò yóò ti fún un tọ́wá ti pé inú ilé yín náà lẹ́wà tẹ́ ẹ̀ jáde lójú ogun. tọ́wá ti ẹ̀jẹ̀ pé inú ilé yín náà lẹ́wà tẹ́ ẹ̀ jáde lójú ogun. labarasa lẹbi iná kutiba aleyhi mọlẹkọsi lu ilá mọtò ọjìbì yẹn. àwọn tó ti wà nù sọlọ ti ti kádàrà wọn lórí wípé wọn ò kú wọn ò lọ sí ààyè ibi tí wọn ò kú sí i náà ọwọ́ àlè má jogun ló wọn débẹ̀. àwọn tó ẹ nínú àyà tá a ti ń gbọ́ wàá ka nínú àyà wẹ̀. nínú àyà wẹ̀ náà kọ́ wàá. ẹ ìtọ́ka yìí bẹ́ẹ̀ ọlọ́run sọ pé falẹ̀ ńnà tọ́ba di alẹ́ àwẹ̀ ẹ máa súnmọ́ àwọn yín kàtàbà wá máa ti ìtọ́nà ti kádàrà fún yín fẹ́ẹ́ àwọn ẹ ṣùgbọ́n kàtà kùtìbà alẹ́ kó mo sì yá mu èyí bẹ́ẹ̀ wájú wa yìí. àtìmọ́ pé ìtumọ̀ rẹ̀ náà ní kórì bọ̀ ìyẹn ní kí ọlọ́run ti lọ́rùn àyàn ẹ̀ bí ìgbà tọ́lọ́ bá sọ pé kùtìbà alẹ́ kó mo lè kì í sáà lù wàhùwà kúrìhù ńlákùn nínú nínú sùràtù bàkọ́rà àyà tó sixteen ọlọ́run ní kùtìbà alẹ́ ìkúmù lè pè dáadù ọlọ́run ti ṣe ogun jíjà ó ṣe lọ́rùn ẹ̀yàn lẹ́nu lórí wàhùwà kúrìhù ńlákùn alẹ́ àlékùá ẹ̀yìn kórìíra rẹ̀. ọlọ́run bá ti ṣe ogun jíjà lọ́rùn lẹ́yìn lórí kó jẹ̀jẹ̀ pé ẹ̀yìn ẹ ọlọ́run ti tún sọ fún wa pé iná sọlá dàkà nàdàlá mùmìnira kìtàbà mọ̀ọ́kúta dájúdájú ìrun ìtọ́jú ọ̀ràn àyàn tó ní àsìkò ní lórí àwọn múmìnì ẹ̀ ní wà ní sọ́ọ́tù nìta àyà wà ó kiri ẹ̀ kìtàbù náà lọ́lọ́run lò fún un ìṣe ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àlè wọ́n sọ́ọ́tù ti sọnù àdìsí rẹ̀ ó ní kàmtù sọ́lá wá ti ń kàtàbà fún náà lọ́wọ́ àlẹ́ lè ibà irun wákàtí márùn lọ́lọ́run ṣe lọ́rùn ẹ̀yàn lórí àwọn ẹ̀dá. wákàtí márùn ọba ṣe lọ́rùn ẹ̀yàn lórí àwọn ẹ̀dá. ẹ̀ ńgbọ́ ńgbọ́ wá jẹ́ pé kátàbà ó ń túmọ̀ kútìbà àlẹ́ ó ń túmọ̀ sí pé ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yàn. ìgbàgbẹ́ pé kútìbà àlẹ́ ẹ̀ ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ farapẹ́ kọjá wípé ọlọ́run ti kọ́ lẹ̀ nù lọ́wọ́ fẹlẹ̀ máa kú. ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ farapẹ́ kọjá

lẹ́yìn àwọn eh, àwọn àwọn àwọn gbólóhùn tá à ń lò fún ìpanilátẹ̀mí ìdí lárúbáwá. lẹ́yìn àwọn gbólóhùn tá à ń lò fún ìpanilátẹ̀mí ìdí lárúbáwá. ẹ̀ eh, bíi fíìlì làámù àbí fíìlì mùdọ́rù ìfìlámù làámù wọ̀ ọ́. àbí kọjá yìí pé eh, nínú nínú ẹ ẹ ìfúlì bẹ́ẹ̀ kọjá ìfúlì bẹ́ẹ̀ àbí kọjá yìí pé mọ́tàrí lọ́yẹ́ bá a ti wá pa fíìlì ẹ̀ rẹ̀. kọjá mọ́tàrí ipe fatọ́ríba rìkọ́ ìyẹn ni pé ìdórúkú rìkọ́ ọ̀bàdọ́ríba ìyẹn kẹ́ ẹ máa bẹ́ àwọn káàbù yẹn máa bẹ́ wọn lórí. yàtọ̀ táwọn síàgù mẹ́rẹ̀ẹ̀rin pé ọ̀rọ̀ mi ti wá pé yàn gbàgbọ́ yìí pé nǹkan jọ̀rọ̀ yẹn lára ẹ̀. yàtọ̀ táwọn síàgù mẹ́rẹ̀ẹrin yìí jẹ́ ọ̀rọ̀ tuntun ni wá láwọn gbàgbọ́. ẹ àwọn onímọ̀ nípa òṣèlú wọn fà á mọ́ra wọn lọ. àwọn onímọ̀ pé nǹkan fẹsẹ̀ rinlẹ̀ o náà ní pé kọ́lí yóò sàfáàdù mi nbẹ́ ní síyájìlì ọmọr àlùmísíjá síyájìlì amọ̀r àlùmísù ó ṣe é ṣe ká gbàgbọ́ yé dídí ọ̀ràn látara sígà kí sígà ta àwọn ṣe ká gbàgbọ́ yé dídí ọ̀ràn látara sígà ya ayú alẹ́bí ọrụ amánú mo pè ajẹ́ tó tọ́ba ẹ̀ka afẹ́ lo sí gàdùn là ákùrì ní ìtumọ̀ ẹni pé túmú ẹ máa gbà wẹ́ o. ẹ̀ẹ́ tí túmọ̀ sí pé yàtọ̀ sí yàgò là ákùrì àlè àlè sàǹfààní dídí ọ̀rọ̀ yẹn lára nǹkan míì sí èsì ámúrù. ọlọ́run ní wàlí mùsọ́lá fáàkù yàtàrà bọ́sínà bíi àǹfọ̀sìn ìnà sálà àtàtà fúru. so a a ta a sàǹfààní ámúrù náà bẹ́ẹ̀. a sàǹfààní ámúrù ọlọ́run ti sọ pé wà wà á lè dáàtú yorùbá iná ọ̀làdà húnà káwọlà yìí káàmì lẹ́yìn ní mọ́ni ara àdá ayé ti ń kò sí àṣẹ kankan bẹ̀ ṣùgbọ́n agbó àgbọ̀yé àṣẹ ń bẹ̀. lẹ́yìn ilé yìí láwa lọ síbi ni a sọ lórí àyà yìí. mẹ́rin lára pé ẹlẹ́ẹ̀kẹjọ lílé yìí ọlọ́run bá sọ pé kutiba alaykumu siyam ọlọ́run ti àwẹ̀ gbígbà ó ti lọ́rọ̀ ọ̀yàn dị lórí nǹkan mẹ́rin láyẹ̀wò ń yẹn alákọ̀ọ́kọ́ kí ni ń já àwẹ̀ kí ni àwọn nǹkan míì tó yẹ pé ìyẹn àwẹ̀ ní kí lára àwẹ̀ ńgbọ́ ọlọ́run sọ wípé kùtìbà alẹ́ ikú mu sí i àmù ọlọ́run ti àwẹ̀ gbígbà lọ́rọ̀ yẹn léyìn lórí. ṣé gbogbo èèyàn pátá ní gbogbo èèyàn lọ́jọ́ ọ̀rọ̀ yẹn kọ́ máa gbà wẹ̀ yẹn kí gbogbo mùsùlùmí lọ́jọ́ ọ̀rọ̀ yẹn kí wọ́n máa gbà wẹ̀. ṣé ó ṣe gbogbo àsìkò wọn náà wọ́n sì ti máa gbà wẹ̀. nǹkan méjèèjì ó rújú nípa àyà yìí ẹ̀kọ́ tó àsìkò tá a máa gbà á kò sì sọ pé àwọn ìran èèyàn kan ní ọjọ́ ọ̀ràn yẹn lé lórí. ẹ a ti ṣàlàyé fún pàtàkì nǹkan tí mo fa Quran ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn tí Quran lò. ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí Quran lò ọ̀pọ̀lọpọ̀ yẹn máa fara pẹ́ sójú ìtumọ̀ ẹyọ kan lọ. ọ̀pọ̀lọpọ̀ yẹn máa fara pẹ́ sójú ìtumọ̀ ẹyọ kan lọ. ìní máa fà á tẹ́sí wípé àwọn onímọ̀ wọn máa sọ̀rọ̀ méjì mẹ́ta lórí àyà tàbí lórí ìtumọ̀ kan ńgbọ̀ jẹ́ pé ó fara pẹ́ kì ní ó fara pẹ́ kì. ló fà sí àwọn ọmọ sọ̀rọ̀ tó tóbi méjì mẹ́ta mẹ́rin lórí àyà iná ló ti fún àwọn àwọn àwọn tí ààrẹ ìfẹ́ lọ́kàn wọn tó fún wọn ní àǹfààní. náà ló fún àwọn tí ààrẹ ìfẹ́ lọ́kàn wọn ní àǹfààní. wọ́n jẹ́ kí wọ́n wá mọ túkọ̀rọ̀ àǹtí òdì ńgbọ́ jẹ́ ike ó ṣeé ṣe kọ́ fara pẹ́ irú ìfún ìdáhùn náà wí o lọ́nà ọba sọ yìí pé wà lẹ́dí anzala alayka alkitab minnu aya tó mú kàmá tó ní húnna ummul kitabi fáwọn mutashabiha فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتداء الفتنة وابتداء تأويله وما يعلم تأويله إلا الله ẹ ọlọ́run sọ pé òun lòún sọ sí àkàlẹ̀ fún wa nàbí wa sọlọ lọ àlè ọ̀sẹ́lá. àwọn àyà mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kó yé yékéyéké ní ẹ̀ bá ti kà fún níbi kọ́ wẹ́ni kankan tó kú mẹ́rin. àwọn àyà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti kà á kó yé yékéyéké ní ẹ̀ àwọn mi ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rú ọlọ́ni fàámà lẹ́dí iná fi kúrú ní sẹ́yìn àwọn tí ìtẹ̀ríkù ojú òdodo ọ̀bẹ̀nu ọkàn wọn. àwọn ẹgbẹ́ ìtẹ̀ríkù òdodo ọ̀bẹ̀nu ọkàn. ètò bá rújú wọn àmọ́ tí fáìlì ẹ̀ka lẹ̀ fún ọ nígbà tó yẹ kó wọn ò ní sẹ́mi ìjẹun sí lójoojúmọ́ jù mí lọ. nígbà tí ìgbà wa ti wá àti ẹ̀ẹ́mẹ́rin ẹ̀ márùn-ún. tó kòrò tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn jọ. tó kòrò ọ̀pọ̀lọpọ̀ tọ́wọ́ ajẹ́ pé kìí ṣe ife ọ̀rọ̀ ẹ máa kírun ńlọ́kọ́ wọn kìí sọ̀rọ̀ àlùwàlá ńlọ́kọ́ wọn kìí ṣe sàkátì wọn ọ̀yọ́ lọ́kọ́ wọn ọ̀rọ̀ ipa àwọn èèyàn kan káàbìrì àwọn èèyàn kan wọn ti kó àwọn gbogbo wa márùn ìdá ẹtú òtún mi ṣe ẹ bá o ọmọ ẹjẹ wa ti tẹ̀lé o ọmọ ọmọ nù. ọlọ́ọ̀tọ́ tó wà á máa ń náà fi sẹ́yìn tó ń fàyà tẹ̀lé o náà máa tàṣà àbáhà mi ní òkèga àlùfíìsínà sí wàkèga àtàwé ilé àwọn táàrẹ̀ ń bẹ lọ́kàn wọn. lọ́yẹ̀ tó wọn òdodo ń bẹ̀ ni wọ́n wà á máa ẹ̀ẹ́ eh, kámú sọ̀rọ̀ lórí ìyẹn nítorí ibi tá lọ ẹ ọkọ jà lórí ibi tá à ń tún lọ yìí bẹ́ẹ̀ náà ni ìbéèrè tó ń bẹ lórí yìí náà sọ ọlọ́run pé kò sí a ní kó mo sì ti àwẹ̀ gbígbà lọ́rùn lórí. àkójọpọ̀ gbogbo wa sọ́nà àǹfààní bẹ́ẹ̀ náà ni ìjọba lọ́jọ́ pé abẹ́rẹ́ gbogbo wa wà tó náà ní ipa tí ó kù nípa ọ̀rọ̀ àwẹ̀. ǹjẹ́ ìjọba kankan tó ní ipa tí ó kù nípa ọ̀rọ̀ àwẹ̀. torí pé sọlọ́ mi ni pé kú a ní ikú ya gbogbo ní láti àwọn ìgbà lọ́rọ̀ yẹn nínú ńgbà àwẹ̀ báyìí gbogbo ńgbà tí yẹn ká ẹ wọn náà wá ẹ mọyà àwẹ àdágbà tó fẹ́ gbà tó rí gbà ṣùgbọ́n ń bọ̀ yìí àtìyàwó àtọmọ lájọgbà ó ti di rọrùn. ìwádìí ẹlẹ́ẹ̀kẹta tá a ti lórí ọ̀rọ̀ yìí òun náà ní pé kí ló dé tó yẹ kọ́lọ́ nígbà tí wà á mú wá iṣẹ́ tá a sì ìdánù iṣẹ́ tá a ló mú òun náà ni àwẹ̀ gbígbà bẹ́ẹ̀ náà sì ni a ti sọ wípé gbogbo yá yọ náà gbogbo eighty nine ún ún ẹ gbogbo ẹ bẹ bá ti sọ pa rẹ nínú kó sọ pé ẹ ti nǹkan báyìí àti kẹ ẹ má ti nǹkan báyìí ni. ẹ ṣé ọwọ́ ń túmọ̀ sí pé àlùmọ́nù àlùkùkọ́ àrùbẹ́rù mọ̀kàtọ̀ bí nàbí kòrò ìṣẹ̀lẹ̀ à àwọn bèbèrè tọ́lọ̀ wò dúdú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọn fífún wọn náà mọ̀ sí ni. ẹ àpò àsọ̀rọ̀ lórí ilé ìjàpẹ̀nu bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ ẹ eh, bẹ́ẹ̀ náà ni nínú gbólóhùn yìí pé kò sí bá alẹ́ ikú mu síyàmù àsíyàmù bọ́lọ̀ ń dá kọ́hún ẹ eh, alẹ́sí bẹ́ẹ̀ ẹ sí eh, ni ìtumọ̀ rẹ̀ oríṣiríṣi alẹ́ni bẹ́ẹ̀ bì ní lábáwá ẹ àwọn ọ̀jọ̀gbọ́n ń ta olúkọ̀ fún ọ́n bẹ́ẹ̀ kalẹ̀ báwo tiẹ̀ ní sọ́kọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìtọ́wà ti ṣe àdíyà ni àbíjì ń síyà. ṣé èso ti wà nù ọpọlọ tí ẹ ti mà ìlọlọ́run sọ pé wàá tí òsì jọ̀ràn yàn tẹ́lẹ̀ ni àbí ọlọ́run sọ pé ń já wàá báyìí tí ó tẹ̀sẹ̀ wàá sàlàyé ewu tó fún wa. àti ilé ìṣẹ́ ọ̀pọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káàkiri yàwó. ẹ nígbà tí nígbà tí <laughs> ẹni eh, eh, tó wá jálá kọ̀ọ̀kan dáàkọ̀ lórí ọ̀rọ̀ yìí o náà ní bí kí ni ìtumọ̀ àwẹ̀ àwọn nǹkan wo láti rò kó lè jẹ́ àwẹ̀ tí ó ti ọ̀yọ́ fọwọ́ lọ́wọ́ tí ó sì sínú àwẹ̀ ní Islam. Eh, àwẹ̀ yẹn àti àti nítorí méjèèjì náà lè tó wà ní lọ́wọ́ àánú Qur'an lọ́wọ́ níbirú lọ́wọ́ àánú Qur'an ẹ̀ẹ́ ìtọ́kọ́ wájú àfihàn láàyè bá ń kú ní àyà bá ń kú yìí. ẹ̀ nínú sọ́láàtù Maryam àyà twenty five twenty six ọlọ́run náà sọ̀rọ̀ ọ̀dà àkọ́kọ́ òun bẹ́ẹ̀. ọ̀sán pípa ní máa ń. ó mi gbé àtọ́wò àti síyáàmù méjèèjì náà lọ́wọ́ ní kuraani. ẹ bẹ́ẹ̀ ni mọ́tàrí ni àwọn méjèèjì ẹ ìpìlẹ̀ ìpìlẹ̀ síyáàmù yẹn ti wá wò ni ṣùgbọ́n nítorí pé sọ́ọ̀dì ó ti gba kẹ́sìrọ̀ ní wọ́n fi gbé wá wò ní yá. nínú èdè lárúbáwá ìdíjẹ́ sọ́ọ̀mù àti síyáàmù yìí náà ni ìmùsáàbù àni àyíṣe kéèyàn ọkùnrin arúgbó níbi ẹni pè. kúrò níbi nǹkan kan ó lè jẹ́ kókó rọra ń pa oúnjẹ ni o lè jẹ́ pé ń pa nǹkan múmu ni ó lè jẹ́ pé ń ni o lè ń pa nígbẹ̀yàwó ni lè pé ń pa ni lọ́ba takú ni ọ̀bá gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ apá kan wọ́n sọ pé ìsún túmọ̀ sí pé èèyàn ọmọ sọ̀rọ̀ ọlọ́run nù Kùránì ẹ̀sìn náà ní súrátù Maryam bá ti tọ́ka yẹn àyà twenty five àti twenty six ọlọ́run bá ń sọ nípa ọ̀rọ̀ Maryam alẹ́ asalaam kíkẹ́ wá rú sí ilẹ̀ ike méjèèjì ìnákálásì tùsáàkìtì alẹ́ ìkírù tọ́ba ń jẹ níyìí ya fàkúlì wáṣírà bíi wákọ̀rí àyínán fàyìmá kàrọ̀ yìí nà mí nà lùbáṣàrì àhàdán fàkúlì ìní nàdàrí tòlè rahman sọ́wọ́n fàlànà òkèlè màlìyàwó ma ìlú ìyá ọlọ́ni rẹ̀ mọ́ríyàm. orí tó ń ṣe fún ọ tẹ́lẹ̀ ó ti wá ti wọ ẹkù báyìí ó ti ti wọ ẹkù báyìí orí tó ń ṣe fún ọ tẹ́lẹ̀ nígbà tó lórí wíwà náà sáà yí sàlátù àsálà sáà ń kíkí ọ́n pè ń jésù òun náà ní pé gbogbo omi tó ọba wà ọkàn máa bá oúnjẹ ńlẹ̀ yìí láì jẹ́ gbogbo wàhálà kankan. kálámà dákàlà àléyá zakariya wàdàdà ìjà àrífọ́ kọ́ọ́lá yá mọ́ríyámù àná láti hàá dá.

ìdí igi dàbínú lọ mìí tọ́ ọba ti mí sọ́dọ̀ ara rẹ tọ́ ọba ti mí ètò dàbínú tó ti rọ̀ tó ti tó jẹ tí wọ́n kàn máa jábọ̀ sí ọlọ́dọ̀ yìí ẹ̀ títí ònàkàlàtì ònà ni kùkùté ẹ̀ nígbà tí kí bá dúró àlè òrókù làwọn arúgbó ẹ̀ tọwọ́ nù lẹ̀ ètò wa ń ta títí tí òbí débi tí ó ti máa pẹ́ ká inú wọn pè ní sáàpù. tó wà tá a ti gbà ní sáàpù. ẹ àbúrò rẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. ṣùgbọ́n láti láti ilẹ̀ ẹlẹ̀ títí débi àárín méjì òní wọn pè ní jíbíù. àwọn ẹlẹ́dẹ̀ àti ìṣẹ́ náà. ẹ ọlọ́run sọ pé wà ó sí ilẹ̀ ibi kúmi ẹ̀ẹ́dìbá dídá èdè rúkọ̀bà ìjẹ̀líya àwọn dàbínú tó tutù tó ti tó jẹ tó ti pọ́n ẹ̀ ọmọ yọmọ jábọ́ sí ọlọ́dọ̀ ìyẹn tí orí ọlọ́run ó ti yàtọ̀ níta kọ́kọ́ tàkọ́kọ́ kò sí wàhálà gangan tẹ́lẹ̀ yìí ó ti pé kó sí wàhálà díẹ̀ bí òjì ẹ̀ pọ̀ kó tó di pé yọ jẹun. fakuli wa wakọri àyìnà máa jẹ níbi dàbínú yìí ẹ ɛɛ kó o sì ma mú níbi odò bá a ti fi abẹ́ rẹ rẹ dùn láti lè nínú wa ẹ dénú rẹ ọmọ dùn má bàlújẹ rárá fàyè má tàrọ yìí nínú àmì náà àyíwá tọ́ ọba ẹni kankan nínú àwọn nínú àwọn èèyàn. tọ́ ọba ẹni kankan wá sọ nínú àwọn èèyàn pé kò lọ́mọ ti jẹ́. Fàkúlé ní Nàzárí kò lè rà máa ní sọ́wọ́mọ́. Sọ fún wọn pé èmi ti èmi ti lé ìyàwó gbígbà fún ọlọ́run ọba aláàánú. Fàlà ni ó kẹ́lẹ́ máa ń rí ya. Ẹ ẹ̀ ní bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ lónìí o.

ẹ ṣùgbọ́n nígbà tó kọ́ fífi tí òwò ajẹ́ káàrọ̀ ń pé dáadáa ìní kíkọ́ lánà ó kẹ́lí ìmọ̀lẹ́yà ó mọ̀ ìyá nígbà tí bá ti gbà ìní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. ẹ lápá kan náà náà sọ pé àwẹ̀ ìtọ́jẹ́ ti tẹ̀lé àná lọ́lọ́run sọ ń bí ẹ sọ pé rárá àwẹ̀ ti àwẹ̀ ti wípé ni sọ̀rọ̀ ni. ẹ eh, ṣùgbọ́n nínú sẹ̀ríà islam níta ń pè ní àwẹ̀ ó náà ní ìbára tún ánìlì ìmùsáàkì nàhárà ánìlì mùfọ́sirà bẹ̀ni ìyá tẹ́mẹ́lẹ́ àhìlì ní tùlù ìfàjìrì ìlà dùrù bìṣàmùsì ó náà ní pé ìkóraró ní ọ̀sán kó o níbi gbogbo ntọ́ba lè já àwẹ̀ èèyàn ẹ̀ eh, pẹ̀lú àníyàn látọ̀dọ̀ ẹ tó ti pé ọlẹ́kọ̀ọ́ kọ́ gbáwẹ̀ ẹ̀sìn ó sì bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú wípé tóun bá ti lè yọ tí àlùfáàjà àti tọ́ba ti lè yọ tọ́ba ti lè là ẹ̀ títí tí òun yóò fi wọ̀ ẹ̀ àwọn tí máa ń jáwẹ̀ ẹ̀ ìtọ́pọ̀ ni à ń bọ̀ wá sàlàyé lórí ẹ̀ insha Allah ta'ala ṣùgbọ́n ìkọ́jẹ́pìlẹ̀ ń bẹ òun náà ní kéèyàn jẹun àti kọ́ jẹ nǹkan kó gbé mi kó dàbí èso jẹ ó lè jọ rọ́bà ní jẹ lẹ́nu lọ́ba gbàgbé lọ́ba pàpà kòtò bọ́tọ̀ àríwá àwẹ̀ rẹ̀ ti dá ṣùgbọ́n yóò kẹdúró nítorí ìwọ̀ ní sẹ́fúdọ́mù yóò kẹdúró nítorí ìwọ̀ ní sẹ́fúdọ́mù ẹ̀ ó sọ ọba dẹ́yìn àwẹ̀ tí ọgbẹ̀yọ̀ kan padà bẹ́ẹ̀ náà ni títẹ́ lówó nípa nípa nǹkan mímu ó lè má domi ó lè má jẹ júì ó lè jẹ́ pé ń tẹ̀ yẹn mu gangan náà lọ́wọ́ àtàkà kò tó bọ́ sí lọ́nà ọ̀gbìn tó wá fi abọ́ sọ̀rùn ó lè jẹ́ pọ́fẹ́ nípa pẹ́tró ní ibi mọ́tò rẹ̀ lọ́ba gbàgbéra sí ẹ̀ bá bọ́ sọ̀rùn àwẹ̀ rẹ̀ náà dáná ni ẹ̀ bẹ́ẹ̀ náà ni títúmọ́ bẹ́yìn ẹ̀ títúmọ́ bẹ́yìn. ẹ eh, àwọn tí máa jáwèé nu àwọn míì náà tún máa jáwèé lórí ẹ ìbáwọn ẹ nígbà tá a wá báwọn ajẹ́ ẹ bá já eh, o ẹ eh, onímọ̀ sọ wípé nínú èyí fi bá wọn ìfàmọ́ mọ̀dé nǹkan ó dénú agbẹ̀bù ìfi àmọ́ mọ̀ ṣé nǹkan dénú agbẹ̀jù ọ wà lára tìgbà tí ń fà. ẹ torí ẹ náà ló fi jẹ́ pé lórí ẹ náà lọ́jọ́ pé táwọn náà bá fẹ́ sọ̀rọ̀ wọn làwọn fẹ́ mu sìgá ẹ ó túmọ̀ pé nǹkan múmu ló náà ń jẹ́ ẹ eléyìí ní ọ̀rọ̀ ṣé ìfẹ̀mí nàtàwọn èèyàn míì ẹ sìgá ti dá wẹ̀ ní ẹ̀bá mu lọ́sàn-án wẹ̀ ẹ bẹ́ẹ̀ náà sì ni abẹ́rẹ́ ọsibítù Ndọba jẹ́ pé gbígbà tí yẹn gbà kò bí kébi ọ̀pá yànnà rárá o ti dá àwẹ̀ ẹ̀ torí pé ìtọ́nà ń fẹ́ pẹ̀lú àwẹ̀ òun ti wá mú òjìkejì rẹ̀ wá wà má àdá alàlà àtúlù bílí ìbùtọ́ wà bá ntọ́ba jẹ́ wípé náà padà ti ọba jẹ́ ìbàjẹ́ lónìí náà gbogbo ntọ́ba jẹ́ pé mọ́tò sọ́dún sẹ̀ríà sẹ̀ríà ń sùn ti ń fẹ́ ni. gbogbo nǹkan bá ti jẹ́ pé tẹ̀lé à ń fẹ́ ni lẹ́yìn wa mú kan bàbá wa lò tí ó jẹ́ òsì kejì fún nǹkan adé tó ti ba iṣẹ́ òǹjẹ́ tẹ̀lé à ń fẹ́ kọjá pé a mọ́nú nínú àwẹ̀ lóbi jẹun láàárọ̀ ní kótó di àárọ̀ pé ọba dàárọ̀ àníjẹ ọmọ àníjẹ jẹ nígbà tó rùn bá wà láti jẹun nígbà tí ọba wa gba tíìpù àbọ̀ gba bẹ́rẹ́ tọ́jẹ́ pé ó ti ó ti ọlọ́rọ̀ tayọ ẹ fún mi fún mi ẹ náà ni gbogbo ọba dénú ẹ irú ẹ nínú ẹ ti bẹ́ẹ̀ náà sì ni àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí ìtànpé ní ventilin inhaler ìtọ́jẹ́ pé tí wọ́n fi ń ṣe asthma ẹ̀tí wọ́n máa ń fà àbí bí ìpẹ́ẹ́tà máa ń lò fún ọ̀fìnkìn apá kan nu wọn sọ kọjá wẹ̀ ṣùgbọ́n èso rilẹ̀ òun náà ní pípọ̀ já wẹ̀. àwùjọ náà ní fatiwa àwọn ayéhàtú ti bá rí lùdùlámà ní sòlùbíyà òun náà sì ni ọrọ tí abdulaziz ibn baz òun náà sì ni ọrọ tí muhammad bin lórí pé iṣẹ́ ń fà pẹ̀lú asma yẹn ife kọ jáwé lókùú wà ìbá ti rí pé onífínì gbé gẹ́gẹ́ bí rẹ̀ torí ibi tó ń inu inú fufu ni ẹ ẹ fufu lẹ ń gbé fufu ẹsẹ fufu ẹsẹ inú lọ́ọ̀kì ni ń lọ ẹ kì í bẹ́ẹ̀ sínú kù ni ń lọ ẹ wọ́n ìfowó ẹ̀rí mi wá wọ́n ní sọ́jà náà pépọ̀ bẹ́ẹ̀ kan fẹ́ nu nínú afẹ́fẹ́ tẹ́lẹ̀ pépọ̀ bẹ́ẹ̀ nu ẹ à ń fa mú à ń fa ta kò túmọ̀ sí pé bóyá wá bá àbọ̀ wá jẹ́ ẹ ẹ tó bá jẹ́ pé wọ́n fẹ́ kú níbi ìyàgbẹ́nu àwọn onímọ̀ kọ́ sọ dalẹ̀ ẹ tó bá ti lọ́sàn-án pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn bá wí òun pẹ̀lú ògbó ọlọ́ọ̀kọ̀ bá wẹ̀rẹ̀ jẹ́ ẹ̀ ṣùgbọ́n kọ́wá jẹ́ wípé èèyàn wà á kóra tó ń fa àwọn nǹkan jíjẹ mímu kan lọ́tọ̀ ọwọ́ ajẹ́ pé ń di àwọn ìran nǹkan míì àbí fún ìran nǹkan àwọn míì ẹ̀ báwọn èèyàn kan ti máa bá wọn gbá wẹ̀ náà nǹkan ẹlẹ́jẹ̀ lásán làwọn ò ní jẹ. nǹkan ẹlẹ́jẹ̀ nìkan làwọn ò ní jẹ ìyẹn ò sínú ìsìláàmù rárá bó ti dọ̀mọ́. ẹ̀ nígbà tá a wá sọ yìí pé àdìmọ̀há ọ̀sán ọ̀sán méje lárúbáwá nínú fíjò lè nípa àwẹ̀ nípa àwẹ̀ ọbẹ̀rẹ̀ láti gbà tí àlùfájàrí bá ti yọ àlùfájàrí méjì lè bẹ àlùfájàrí alákọ̀ọ́kọ́ wọn fi ní àlùfájàrí olùkáàbì wọn fi ní àlùfájàrí onírọ́ àlùfájàrí pé àdàbàtì ẹ̀fọ́ tó ló ń rọ o àlùfájàrí olùkáàbì òun náà ní àlùfájàrí àdàbàtì ẹ bó ti bá èdè lágbára lọ nìyẹn tó bá jẹ́ fèkì yẹn máa ń pè ní káàbì ẹ bẹ́ẹ̀ ni àlùfájàrí mi ń bẹ ọjọ tó ń gan ni ojúlówó àlùfájàrí ẹ ìdájọ́ méjì méjì ìlọrọ kọfọ ìkọ̀ọ̀kan nù wọn ẹ àlùfájàrí ìtọjẹ pé àdàmọdún òun máa ń yọ láàrin òru àwọn onímọ̀ sọ̀rọ̀ oríṣiríṣi lórí ìgbà wo ni wọ́n sábà yọ. ẹ ìbéèrè tó súnmọ́ jù náà ni pé kó tó di bí àgbájáde ibi nǹkan ìkọ́jọ ìlú ti máa wá. ẹ ẹ ẹ sọ́ba wa ń ta yọ ọkàn rí pé ìtakùn mọ́ díẹ̀. ṣùgbọ́n kò ní pẹ́ tí yóò tóbi lọ. ìtọ́jú àárín àárín gbogbo ooru. ìtọ́jú àárín gbogbo ooru láàrin gbogbo alùpàjá àrí olódodo ọba ti yọ gbogbo tẹ ẹ bá wù lọ́ọ̀kan bákan náà ni ó ṣe rí torí pé ìtumọ̀ ẹni pé òun dìnnà sí í pọ̀ ẹnì má rí pé igi ń bẹ lọ́ọ̀kan yín ẹnì má rí pé igi ń bẹ lọ́ọ̀kan yín igi sì bẹ́ẹ̀ ẹnì lè mọ̀ pé igi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo bó ti ga tó. ẹ ní ma fi ewé rẹ gbé gbálẹ̀ tó nígbà tí àlùbájáde olódodo bá dé òjò wà á là díẹ̀ kára tẹ bá wù ú ẹ wà á pé iṣẹ́ ẹ̀ máa iṣẹ́ ẹ̀ máa fi kì í dùn tó tún bá ọ̀bà tí ń ta o tó kù bàbá wa ń ta ó lè tún ẹni tó tún mọ̀ bẹ́ẹ̀ jẹ dáadáa o. ẹ alifájàre alákọ̀ọ́kọ́ tọ́jú alifájàre àdàmọ̀jì yẹn nígbà tó bá yọ ọlẹ́tọ̀ fún ọkọ ọmọ jẹun tó ìwọ sí ní ọgbọ́dọ̀ sínú àtúbà ìdájọ́ méjì tọrọ pọ̀ mọ́ nìyẹn tọ́ ọba sínú àtúbà nítorí ẹ̀ kò nínú àtúbà o bá alifajari tó jẹ́ olódodo alifajari tó jẹ́ ògidì sọjá kò nǹkan là ń gbára lé nígbà tó ń bá yọ ó ti lẹ ó ti dọ̀rọ̀ ẹ̀yàn yìí gbogbo kátùbà ẹ̀ ó ti di ọ̀rọ̀ ẹ̀yàn kọ́ kẹ́nuró kọ́ba yẹn kọ́ fẹ́ gbáwẹ̀ ìdájọ́ méjì tọrọ pamọ́ òun yẹn ẹ̀ títí túmọ̀ sí wípé ẹ̀ alifajari yìí nígbà tó bá ti lè bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ á gbọ́dọ̀ ṣe mọ́ ká máa gbìyànjú àwọn onímọ̀ sọmọ́tí àlàkà níbí yìí ìgbé kíláàsì ni kéèyàn ó ti kẹnuró ó tó di bí àgbàgà yọ torí pé máa ń láàyè tí mo lè wájú bí ní ńlá bí ìfowópamọ́ wájú nítorí wájú nǹkan ọ̀ràn yàtọ̀ pé àlè ń pé torí gbogbo nǹkan ọ̀rẹ́ tá a bá lè ṣe àti ká ṣe nǹkan mí ìmọ̀ ní òbíje oúnjẹ ní òbíje ojúṣe ṣíṣe nǹkan òun náà di ọ̀ràn yẹn mi fún olówó ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú pé àlùbájáde nígbà tá àlùbájáde bá yọ àtúkọ́jẹ́ kó o ti kọ́kọ́ bá àwẹ̀ tá àlùbájáde tó dé bẹ́ẹ̀ náà ni bó o ti bó o ló ti parí àwẹ̀ rẹ sí ìgbà tó ń bá wọ̀. bó o ló parí àwẹ̀ sí ìgbà tó ń bá wọ̀ àbí kó o lè sùúrù ojú kó dájú kó òun ti wọ̀ kó ọba díẹ̀ nínú alẹ́ mọ́. torí tó òun bá ti wọ̀ alẹ́ ti bẹ̀rẹ̀. ọ̀kan tí bọ̀yẹ́ tó bòrò ti wọ̀ kẹ̀lẹ́ náà lọ́la mọ̀ ti dẹnu. àbí kó o ní sùúrù díẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àwọn onímọ̀ sọ wípé ọba jẹ́ wípé òun ọwọ́ ní ọjọ́ kan ẹ ti sùúrù fún bí ìṣẹ́jú márùn ẹni tó ti wọ̀ ẹlẹ́tọ̀ àti máa jẹun ọwọ́ adijọ́ kejì àtìkò tí máa wọ̀ ẹ̀sìkò wa gba sẹ́mà ẹ̀rí ẹ̀dí ẹ̀rí ẹ̀rọ òwú rárá ẹ̀ gbọ́dọ̀ fi aago tà náà jẹun o àti kẹ́ ẹ ti sùúrù díẹ̀ tẹ́ ẹ ti dúró díẹ̀ ló tẹ ẹ mọ̀ bóyá yóò lékún lónìí àbí yóò lékún lónìí ẹ èyí ti dẹ èyí ti sábà tó ń dín àtìkò kan náà ẹ tí ó jẹ bọ́ọ̀lù yẹn ọgbọ́ wájú ọlọ́run òun náà ní kẹ́ ẹ ti dúró díẹ̀ nípa aago tẹ́ ẹ ti sinú lánàá lónìí tọ́jú ẹgbẹ́ ìṣúdò mẹ́ta ẹ ẹ bá jẹ́ kó sùn lọ lẹ́yìn àlàkárì lọ́ba jù tó ti di ọjọ́ subhanallah àti gbogbo bá ti dúró àti àtẹlẹ àdóòrùn ti wọ̀ nítorí oògùn tó tẹ́ sínú lè tiẹ̀ lọ́ba sáré kí oúnjẹ mẹ́lẹ̀ ń bá ń jẹ lọ́ba bọ́ tàtọ́ lọ́ba yóò rún ta nǹkan ńlá ló kú ẹni bẹ́ẹ̀ yọ ọ̀sán àwẹ̀ yọ ọ̀sán padà o torí pé ìtọ́jà ojúṣe rẹ̀ òun náà ní pé kọ́kàpù tọ́kọ́ bọ́ ta kọ́mọ̀tì olórí pé inú àwọn ẹlòmíì sẹ́wọ̀n òkúrọ̀bù wọn ti máa sínú lọ paraba àwẹ̀ tẹ̀ ń gbà bọ̀ láti tàtà ṣùgbà láti àṣùgbà tọ́wọ́ àbùdẹ̀jú bíi díẹ̀ tẹ̀wá tẹ̀wá ń rí lọ́rùn ìtẹ̀jú mélòó lọ́wọ́ àbù bí ìtẹ̀jú ẹ̀wà sí méjìlá ẹ̀ náà ni yóò fi tó ẹ̀ kí wọ́n á ní àbùrọ̀ wá rí lọ́rùn ẹ̀ kí wọ́n bẹ̀rù ọlọ́run o ẹlòmíì torí fọ́wà nulẹ̀ yóò sì wò pé inú lé ti yọba máa túnú lọ inú ilé kò túmọ̀ èkó òun ti wọ ẹ àbíkọ́ bọ́ta ẹ àwọn onímọ̀ lábẹ́ ọ̀rọ̀ àwọ̀ yìí òun náà ni wọ́n sì ti sọ wípé ẹ gbogbo kàlẹ́ndà ẹ ẹ kíni kíni jáde kíni tábìlì tẹ máa ń gbé jáde tí wọ́n máa fi tí wọ́n máa kọ àsìkò sàárì àti ogo ìsinú tí wọ́n máa kọ́ sí nínú ìgbìyànjú ọmọ ẹdẹ ènìyàn ni ìsìláàmù ti tako ìmọ̀ tó bá dáa ìmọ̀ tó bá tó dúdú tó rinlẹ̀ ìsìláàmù tako láéláé ẹ̀sùnbọ́n tá a kàkíyèsí pẹ̀lú ẹ̀sìlẹ́ẹ̀n tá a gbọ́dọ̀ kàkíyèsí bẹ́ẹ̀ òun náà ní pé ọdún tá a ti ìmúlá ìmọ̀ iye wọ́n lè gbé jáde bẹ̀ jáde ní ìlú pẹ̀lú ìgbìyànjú ni ó tún ẹ̀ tí wọ́n tó lórí ìgbìyànjú ni èyí kọ́dá wọn lójú. èyí kọ́dá wọn lójú. ọlọ́run lọ́mọ tí ó dé padà tó máa tó. wọ́n ọlọ́run lórílẹ̀ gbé jáde. àjẹ́ pé yóò máa jẹ́ pé a máa lára ẹ̀ yóò jẹ́ ká máa àsìkò tí ó sùn mọ́ náà nìyẹn. ó sún kù báwa náà wà á fojú lẹ́wò tá èdè káwa ti bẹ́ẹ̀ sì lórí ẹ̀ dábàá tí wàá di pé aago ti pé àwọn àdìgbà náà ta àdì tán àbí àbí àlejò ìgbà náà àbí kọ́jà bá máa bẹ̀rẹ̀ sí sínú ẹ̀ ẹ̀ ká máa wò ká o ká mọ́ ti bẹ́ẹ̀ lórí ìyẹn nìkan o ẹ̀ kọ́lọ́nkọ́ gbá wẹ̀ wá ọ̀là tìtòwé láàánú rẹ̀ ẹ̀ etí àwọn èèyàn kan máa ń gbá wẹ̀ lọ́jọ́ ike àwọn mùsùlùmí náà wọ́n tún bá wọn gbàǹgbà míì wọ́n là ágùn méjì lára wọn sì ni ní òsì ní ìṣẹ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam òsì ní ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn onímọ̀ sọ wípé pẹ̀lú ìtọ́ka tọ́wọ́tò hadith ṣe ṣe ṣe bọ́jẹ́ tó ìlú wà fún ẹ̀sìn wọn ìyún ọsẹ pé látàzálù ummati bi khairin máa àjálù lọ́sẹ̀ àwọn àlùmọ̀ mi àwọn òní máa yẹ wọn ni wọn kò tí wọn mọ̀ wà lórí dáadáa ní ẹ bá tètè sínú. omi ìgbé inú inú inú ẹ̀ka kàlí mo ṣe ọlọ́run àwọn ṣe àwọn òṣèlú ìsinmi ló túmọ̀ sí ẹ̀ títúmọ̀ sí àwa mùsùlùmí àwa ọmọ sínú tóun bá ti ń wọ̀ nígbà tá a sọ wípé ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ fáwẹ̀ náà ni ọmọ gbà wẹ̀ ẹ̀kọ́ náà ni mùsùlùmí tí làákà ìfẹ́ fún tí èsì ìṣòbe tó ní háídà lára àbí tí ẹ̀jẹ̀ ọmọ ń dà lára rẹ̀ àbí ẹ̀jẹ̀ fi òun fẹ́ orúkọ ẹ̀fínú rẹ̀ bá fẹ́ ipò gbogbo bímọ náà ni kódà ọmọ nígbà ọba wò ó ọba jẹ́ pé àmì ìdíje ọmọ ti tẹ lára ẹ̀ bí ikú ti ní bí ọwọ́ ti fẹ́ máa yọ àbórí péjì ti ẹsẹ̀ ẹ ọgbọ́dọ̀ fún ló kọ́ torí pé wọn ó fowó kọ òkè lálẹ́ ìyá mọ̀ wọn ó fi ó kọ òkè pọ̀ mọ́ lálẹ́ ìyá mọ̀ ẹ òun náà wà wọn bá ti jọ́ máa mùsùlùmí òun náà wà nínú èrò àlìjẹ́ náà tí ò ní rojọ́ kankan wájú ọlọ́run ẹ ẹ ẹ tọmọ rẹ bá kú dédé àbóyún sẹmọ láàrin ó fi bàmíjẹ rẹ mọ fún ọ kó tó wá máa dunú títí olùdájú bí ẹgbẹ́ ń bẹ ní ẹjọ́ wà jẹ́ náà lọ. ẹ àwọn ọmọ tòbìrì àwọn àní omi ìdílẹ́wò ń bẹ fún wọn lálẹ́kì yá mà. lọ́dọ̀ wọn ni kí wọ́n wọnú náà. ẹ bá a sọ pé wọ́n wọnú pẹ̀lú àtẹ̀sọ́ lọ́hùn. òǹgbà ni àwọn àdéhùn náà ẹ bá tẹ̀lé àtẹ tọlọ́run tó bá dúró pọ̀ irú àtẹ náà ní ọjà ẹ ọlọ́run bá nìkan lọ́bọ̀ ní mímọ́ o nígbà tá a wá sọ wípé àníyàn ọgbọ́dọ̀ wà fún yàn ń pa àwẹ̀ ẹ àníyàn jẹ́ tó ṣe pàtàkì nínú Islam ó ńlá bí mọ sọ́jẹ́sìn yàtọ̀ sí tí o ó ńlá bí ní mọ àwọn ìpele ní bẹ́ẹ̀ nọ́ẹ̀sì àníyàn tí yẹn bá ní ìtumọ̀ ẹ̀ náà ni pé tọ́ba àlẹ́ bí èèyàn gba afẹ́ tọ́ba ẹ̀ sí. ìpè yóò fi ṣèyàtọ̀ láàrin tọ́jẹ́sìn àti tí ì fẹ́sìn. ìní ó sì fi ṣe ìyàtọ̀ láàrin nǹkan tó jẹ́sìn ìpele wọn síra wọn. ẹ nígbà tí èèyàn bá wẹ jẹ́nẹ́bà tọ́ba ti ní lẹ́yìn pé jẹ́nẹ́bà ló ń fẹ́ wẹ̀ àbí wẹ̀ ẹ́ẹ̀dì ló ń fẹ́ wẹ̀ tọ́ba ti ní lẹ́yìn ó sì ti wẹ̀ ìsìlámù yẹn. bá kàn bomi dára lásán jẹ́ bá a ti wẹ̀ jẹ́ nígbà náà ló ṣe dé o ìwọ̀n wá sí tọ́lọ́ wá fíà wọn mọ̀ sí ìgbà wo ló ń bẹ̀rẹ̀ nínú ìdí apárí ìgbà wo ló ń bẹ̀rẹ̀ nínú ìdí apárí tó sì rẹ̀ dípò fẹ́ wẹ̀rẹ̀ ráyè ajẹ́ pé ìwé ẹ̀fà àti lọ́wọ́ ẹ̀ òkè sẹ́wọ̀ ẹ̀ ti fila ẹ̀ nígbà tí òsì ládìyàn ẹ̀ ìrún táǹkì bí ẹ̀ bá fẹ́ tẹ ẹ̀ ṣùgbọ́n nígbà bá ti dà ní ẹ̀kọ́ fẹ́ kírun fọlọ́ yọ ọmọ gbẹrun fọlọ́ lọ́wọ́ ń lo òjèdè lọ́ọ̀lẹ̀ lásán ní ìforí kalẹ̀ ní rúkú ní ọ̀dà níyàn kò ní dẹ́rùn ilé ìwúlò fún ọlọ́pàá ń sọ àwọn èèyàn ńláńlá ní ẹ wá wà ní mọ́tálásì táwọn èèyàn wá kírun òun ò ti lálùwàlà àbí àlùwàlà rẹ ti já. òun náà lè máa lo òkè kọ́ máa lọ ọlẹ̀ bọ́kọ̀ gbọdọ̀ dàníyàn fóun kí o gbé wọ̀ mi ti ń ṣe ọkọ̀ sẹ̀kírẹ́tì lásán ni ṣùgbọ́n tó bá dàníyàn fóun kí o àti akudọ̀rí sọ fún wa lọ́wọ́ àdúmọ́sínú akudọ̀rí máa ń sàjádà dìgẹ́rì máa ń sọ́là dìgẹ́rì wùdí wa máa ń sàjádà dìgẹ́rì wùdí wọn nípa pẹ̀lú bàbá ẹ má máa mà tí bá lọ sí irun tí bá kóhun kírun láì lu ẹgbẹ́ di kébèrè nù ẹ̀mí tọ́sọ̀ ń kújẹ́ ẹgbẹ́ tọ́sọ̀ ń kú lé pọ̀ ẹ̀kújẹ́ ẹkú lé pọ̀ ọ̀yà kó fi kúrọ́ọ̀sì kan sí òun náà ní pé tọ́ba gbà sí pé ọlẹ́sọ̀ kéèyàn ọmọ kíló láì lálùwà láì ẹ̀ tọ́ba yẹ kó gbà yìí ó dàbí òde ó ti di kékeré torí ìhìláàbù máa wà mọ̀ṣúrù nílé ìsìláàmù tó tọrọ ra yẹn kéèyàn sọ pé nǹkan tó ti di àràmù tó ti gbajúmọ̀ ní ìsìláàmù. kéèyàn wá máa máa máa sọ lẹ́nu ara rẹ̀ fún ọkàn rẹ̀ pé àlàálì ni ó ń tọ̀ ní sùúrù ní ìsìláàmù yẹn kéèyàn kó sì kéèyàn kó sì nà bí àlàálì ni lọ́dọọdún èèyàn fi ń táàjì àlàálì tó wà lára obìnrin bàbá kan nù àwọn jẹ́ ń sọ nù àwọn tó ń jẹ máa ń sọ ẹ bá dínkù ẹ lẹ́nu ìdókòwò ní Islam àbí àbáwọn tó dínkù ní Islam ló ṣe àgbọ́yé o àbí gbogbo dínkù ní Islam àwọn aláṣẹ ìdùnnú ẹgbẹ́ tí ọ̀yẹ́ tó ń yí ọkàn wọ́n ń yí tọ́kàn tó sì jẹ́ pé kúrò nínú Islam àwọn ènìyàn kò Islam kóra àtìpàdé lórí tú kí n gbà káàtó nǹkan tí mò ń lọ àníyàn yẹn ó jẹ́ tó ṣe pàtàkì iná làásì tí máa ń mọ gírèsì nǹkan ẹ̀sìn tí a ń síra wọn náfìlà méjì irun méjì wákàràkà méjì ló fi fún náfìlà lákà méjì náà ló fi fún àtìbá wọn ń gbàtọ́ bá ti ní lẹ́mìí fẹ́ ọ́kà àtàlífájú ni lòún kí àjẹpẹ́ ń bọ̀ bá ti tọ́ ọ̀kà fún wa wọn jẹ́ kó ti ní lẹ́mìí pé àtúwà lòún kí ajẹ́ pé kì í sẹ́ra káàtà ló máa dúró mi so àníyàn ọjọ́ ẹ̀ tó ti pàtàkì nípa afẹ́ ìní ọ̀sọ̀ ìpele ìjọra ẹ̀ ní ìjẹ́ náà fílà ìní ni ó ti sọ ìpele ìjẹ́ ìbáadà ilé ìjẹ́ ìbáadà bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ sọ pé àlejò ọ̀sábàrù nílẹ̀ nìyà àwọn táwọn àkàtì níbi àníyàn ìbámu àkàtì àníyàn òun náà ni máa ká ànàmọ̀ mọ́ awusa bíkọ̀tà ń bìtàmì ní nkọ̀rí àbí ìsìlẹ̀ pé ọ ṣáájú sẹ́wọ̀n ṣùgbọ́n tó tóbi ṣáájú rẹ̀ ọ̀pẹ́. lálá kíkọ̀ kéde ike gbọ̀ wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tán n'otu wá kìí ti báwa sọ pé mo ti wá dé mo ti wá gbàdíyàn náà nù mo ti bá a lọ náà nù rárá ọ tẹ bẹ̀rẹ̀ ni ìtayà fi wá nù rẹ ìtayà fi wá nù ẹ òun náà ni mọ́sálà méjì gan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìwẹ̀ òun náà ni òun náà ni àwẹ̀ àti gbọrẹ kí sọ̀rọ̀ yìí ọjọ́ ìgbé yẹn ti sí làárọ̀ ẹ̀ kò tí ì ṣe ń tọ́ta kó àwẹ̀ tó fi wá ní bẹ́ẹ̀ nígbà wọ́n bẹ̀ kẹ́tọ́ dáwẹ̀ kò sí wọ́n bí yín lórí pé òjijì ọlọ́run sọ́lá láwà ní wọ́sálà òun náà ti bẹ́ẹ̀ kó ọ̀ká tó bá àtàn ó bèrè fún di àárọ̀ wọ́n á ní òfin jẹ kankan lé onífàyè ní ìdán sọ́ọ̀ìm ajẹ́pẹ́ wọ́n fi sọ dáwẹ̀ ni ní ti jọrọ mọ̀gá ọ̀hún ọba jọrọ mọ̀gá àti kò ní bèrè fún di àárọ̀ lẹ́yìn àti báwọ̀ sòfin ẹ̀ bá jí làárọ̀ ẹ̀ tí òru jẹ gẹ́gẹ́gẹ́ tọ́wọ́ abẹ́ tọ́wọ́ abẹ́ dàgbà wẹ̀ sòfin ìwọ̀ mbẹ́ wọ́n pẹ̀lú má jẹun kọjá pé kò sí lẹ́yìn àdúrà wọn èyí ṣe tọ́ta tà wẹ̀ èdè pé gbàtà ọ̀fọyín o ti dá omi díẹ̀ mú gbàtà ọ̀fọyín tí o ti dá omi díẹ̀ mú lọ́rùn ẹ̀ka wa sọ pé fáyì ní ìdàtọ́ ìbìyàn ọ̀gbà o ẹ̀ àbó ti tètè rẹ̀ tán lẹ́yìn àdúrà lọ́wọ́ àti òsè jẹ́ ńlé báyìí ní ìdásọ́ ní sọ́yìn kò gbá mọ́ o ẹ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ pé kò jíù kò sì ṣe tọ́ta kó àwẹ̀ ọwọ́ àlè wàá sọ di àwẹ̀ àwọn onímọ̀ wa sọ̀rọ̀ lórí ìdùn ṣé ń bàtọ́ dàbí ní ládàárí ọbẹ̀rẹ̀ ní ní àti láti gbàgbà alùpàjà ní fìlà tí òsì dàníyàn náà ní ọ̀pọ̀ bá gbogbo ẹ̀ ẹ̀ kálọ̀ òun ní ọdún díà ẹ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́ba jẹ́ àwẹ̀ Ramadan kúláàtù ni kéèyàn ó ní lẹ́nu kó fẹ́ gbá àwẹ̀ sọ̀lá lálẹ́ ẹ̀ látàlẹ́ kó fẹ́ gbá àwẹ̀ sọ̀lá ẹ̀ ètò ìrìnlẹ̀ tó lọ́rọ̀ àwọn onímọ̀ nìyẹn ṣùgbọ́n tọ́ba yẹ pé òun gbé èèyàn lọ ní ìsinmi ótóótó ọ̀wá ají àtìlẹ́yìn àtùbà tó lè máa bá àwẹ̀ lọ àgbáyé kò nìyẹn àbí àwẹ̀ àbí kọ̀ láwẹ̀ torí pé ọ̀dà níyàn lóru torí pé ọ̀dà kọ̀dà níyàn lálẹ́ ẹ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ ń pa rẹ̀ ẹ ni wọ́n sọ ń pa rẹ̀ ẹ ìgbọ́n tó kú lè fi kọ́dà kan padà ẹ̀sìn náà náà lọ dáa lọ́tọ́ pẹ̀sùn ọ̀jì ẹ àníyàn tí yẹn bá fi dà kọjá tó yàn ọ̀dà nítorí ìtọ́lọ́run kọjá pé torí tọ́lọ́ nìkan ní ọlọ́run bá sọ pé aláàlí láàyè sí inú lọ́pàá yìí ẹ jẹ́ kí ẹ gbọ́ ẹ̀sìn tó bá mọ́ nǹkan náà ní ọjọ́ tọ́lọ́run. obìnrin obìnrin ewu pẹ̀lú bí ẹ̀kọ́ obìnrin tí bọ́kọ ẹ̀ tẹ́sì ewu pẹ̀lú bí ẹ̀kọ́ àtúkọ́ mẹ́ẹ̀sì ńkọ́ lọ ní obìnrin ládàá tọ́ba torí kọ́kọ́ rẹ̀ ní tọ́ba jẹ́ pé kojú ọkọ rẹ̀ ni ó ń tira rẹ̀ nìyẹn o èèyàn gbọ́dọ̀ gba awẹ o torí kíní kàmí torí tọ́lọ́hún òṣìṣẹ́ ọlọ́gbọ́dọ̀ láwọn àdìwọ̀ sáà sọ pé ìnámẹ́lẹ̀ àmọ́ọ̀dù bíi ní ìjà ẹ̀ gbogbo sẹ́ yọ̀ mọ́ dáa yọ̀ mọ́ bá ṣẹ̀rí àwọn yọ̀ mọ́ jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ àníyàn tí yẹn bá dáa mọ́tòlábù alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn nípa tó ń jáwẹ̀ ọ̀gbìn làwọn ọ̀sùn gbọ́ sínú ẹ̀ àwọn tá a lè gbọ́ ń jáwẹ̀ sí ìsáwẹ̀ ní Islam. ẹlẹ́ẹ̀kejì ẹ nígbà tó lọ́n sọ pé kú sí bá alẹ́ ikú mu sí i àmù ọlọ́run ti àrò gbígbà lọ́rùn ọ̀yàn lébi lórí. ẹ ṣé gbogbo múmìnì náà ni ọjọ́ kú dandan kó ká máa gbàwẹ̀ tí ọ̀rọ̀ náà má ti dé. àbí nígbà tí májèmú bá ti dúró ni àti àti àti okùnfà tí ò sì juwọ́ àti àti àti tọ́ka sí náà lánàá ìgbẹ́ gbogbo tọ́jú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn pátá tí ọ̀la yà sí gbogbo ẹ̀ lórí sábà tó ní okùnfà nígbà tó okùnfà bá ti dúró ìyẹn máa dọ̀rọ̀ ẹ̀yàn tàbá rí okùnfà tán ó tún fẹ́ kó àwọn májẹ̀mú nígbà àwọn májẹ̀mú bá pé yóò jẹ́ títẹ̀ wa ó ti kọ́ lálẹ́ àti àwájú ọlọ́run. nígbà àwọn àjẹmọ́ bá tó pé tán ó tún kù nǹkan ẹlẹ́ẹ̀kẹta kọjá tó ti máa sọ fẹ́ dé ìwọ̀ kò gbọdọ̀ ṣubú yàn. ọjà tó ti pàtàkì láti máa tàbí ìdí ẹ̀ nípa gbogbo nǹkan tọ́jú ọ̀ràn yàn. àtọ̀rọ̀ ilé ìlànà nítorí àwọn mọ́tẹ̀sílà ní aṣọ pé àlẹ́ àbúrò bí máa sọ náà tó ní sáré fi dandan bí ọmọ pàṣẹ sí dáadáa kí èyí ó ti máa kọ̀ fún yẹn ń bá àbàjẹ́ ayàgbọ́ àti tọ́ka sí tó tọ́jú òsì jà ń bí yẹn ayàgbọ́ àti tọ́ka sí tó tọ́jú òsì jà ń tó sí abẹnú bẹ́ẹ̀. ṣùgbọ́n o àwọn òní dúró títí má jẹ̀mú ó pé tí wọ́n fi máa bá jà ń bí yẹn àwọn òní dúró tí má jẹ̀mú ó fi máa àti àlékù àmájẹ̀mú fẹ́ gbogbo nǹkan ẹ̀ àwẹ̀ gbígbà ẹ̀ ìgbà wo ni ọmọ ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀ àwẹ̀ ọmọ ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀yàn pẹ̀lú nǹkan mẹ́ta nínú Islam ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní pẹ̀lú ilé rí tó ń fẹ́ gbáwẹ̀ àwẹ̀ tí ìsọ̀rọ̀ yàn tẹ́lẹ̀ ọwọ́ àmọ́ ẹ̀mọ́ ìdí rẹ̀ pé òun ọ tiẹ̀ tiẹ̀ yìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ti tù wá ń lọ ìpè ìtẹ̀lẹ́dẹ́lá láyá tó ti ṣe ìwọ ìṣẹ̀má yìí sábà gbé ìṣẹ̀lá ìlérí ìtẹ̀lé tọ́lọ́run ìlérí fọ́lọ́run lórí ìgbàtí ètò ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀yàn wa sọ́dọ̀ ẹ̀yàn lórí ara rẹ̀ lórí kòkó rẹ̀ dandan kí òun wá bá wa. bẹ́ẹ̀ bá já òun tẹ́lẹ̀ lọ́jọ́ pé tí ọba tí ìlérí kò ní tètè lé tọ́lọ́run kọ́ ọ sọ pé tọ́lọ̀ bá tọmọ fún ọ ó sì gbà rẹ̀ lọ́lọ́run ó ti kó ṣe nǹkan ìwọ̀ bàbá ọmọ tèmi rí lọ́dà yìí tọ́ba délẹ̀ tán tí ọ̀làgbára àti gbà rẹ̀ lọ àti tọ́ba délẹ̀ tán tẹ́kọ̀ọ́ gbà rẹ̀ wọn àti ìdùnnú mẹ́mẹ́ lọ tó bá ètò ìdènú dáadáa káàwé tó fẹ́ gbà wá dìbò orí tọ́lọ̀ fẹ́ tọ́lọ̀ gbogbo tó bá fẹ́ gbà wẹ̀rẹ̀ máa gbà wẹ̀rẹ̀ nìkú má lọ ọkọ̀ má ìlérí tó bá fẹ́ jẹ mẹ́fìlà má yẹn mẹ́fìlà rẹ̀ nìkú má tó tọ́lọ̀ bá ń jẹ fẹ́ yẹ ọ̀kọ́ sí gbà rẹ̀ mẹ́ta mọ́ lọ. máa àdó àzọ́dọ̀ ọlọ́run tó tó jẹ́ ọgbọ́n sí tó orí ayé àti ń bá mẹ́mẹ́ ọba wa láwẹ̀ ẹgbẹ́ onínáfílà àyàn máa ti yún náà lẹ́gbẹ̀ẹ́ kan ìgbọ́dọ̀ bá ti lórí kọ́lọ̀ òbítú láti kó fún sẹ́ni yẹn ọlọ́run sọ pé àwọn ẹni ọlọ́jú fún nàbí nádìrì wọ́yà fàáfù nàyàwó máa ń kà á nàìjáwó nàbí rọ àwọn ẹni ọlọ́run máa ń pé àdéhùn tí wọ́n bá ti sì lé kí wọ́n bá ti kọ́ ẹni tí a bá ti ṣe fọlọ wọn gbọ́dọ̀ pé ẹ wàlímọ náà bí ahadi ìdá ahadi ẹ àwọn tẹ ń fẹ́ àdéhùn fọlọ náà làwọn ẹni rí àtàwọn tẹ ń fàdé bámu ìyàn sókè nǹkan àkọ́kọ́ ní tí máa àwọ̀ ẹ́ ọ̀ràn yàn ẹ ẹlẹ́ẹ̀kejì tí máa sọ àwọ̀ ọ̀ràn yàn kàfàrà àti kéèyàn ọmọ ọmọ kó súnmọ́ obìnrin lọ́sàn-án àwẹ̀ dandan ní fara bọ́tẹ̀ ìtàn ọ̀sán bá jẹ́ sí àwẹ̀ lọ́kàn àjẹpẹ́ àwẹ̀ yẹn yóò di ọ̀ràn yẹn fún láti pé kó kú kọ́ gbà á àjẹpẹ́ ó di ọ̀ràn yẹn kó kọ́ gbà á bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ní ìnàta tó máa ń fi ìtàn rẹ̀ pẹ̀lú àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí máa ń sọ àrẹ̀wẹ̀ dọ̀ràn yẹn òun náà ní kọjá yìí pé Ramadan tó bá yàn láyé ọlọ́sìn fàmọ́ ń ṣe ìdágún mú fàmọ́ ń ṣe ìdámí kú ń ṣe àràbálì yẹn fún mi ẹ bá ti di inú àwẹ̀ tọ́ba ti di àsìkò Ramadan ọ̀yà àgbà àwẹ̀ ajẹ́pẹ́ nu òkùnfà tí máa ń sàwẹ̀ dọ̀nà yàn lórí mùsùlùmí òun náà ní kí Ramadan wọlé ẹ̀sẹ̀ bá ti ẹ̀ sábìlì pé oṣù wọlé o odi tula ti èèyàn gbá wẹ̀ ẹ tí tí ọba ti fi ìdájú kó oṣù ti parí èèyàn gbọ́dọ̀ kúnú ẹ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ti máa ń sàwẹ̀ di ọ̀ràn yàn rèé ẹ lẹ́yìn ìgbà tí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìbá tó bá dúró lọ́sẹ̀ wàá bu àwọn májẹ̀mú ẹ àwọn májẹ̀mú ń bẹ ẹtí máa sọ ìwẹ̀ ẹtí máa sọ àwẹ̀ di ọ̀rọ̀ ẹ̀yàn ẹ bẹ́ẹ̀ náà ni àwọn májẹ̀mú ń bẹ tí máa jẹ́ kí àwẹ̀ bí yẹn bá gbà fún lálàáfíà májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni Islam ẹ ẹ bá ti jẹ́ mùsùlùmí ilà àwẹ̀ ọjọ́ ọ̀rọ̀ fún láti gbà ọmọ tí alàtọ̀ ń bẹ ọ̀ ń bọ̀ láwọn mímọ sọ wípé alẹ́ kò fọ́ọ̀rù mọ̀kátà fún ẹbí kúrú ìṣẹ̀ríyà àwòlà táwọn ti bèrè yìí. lọ́dọ̀ ń dojú akẹ́fẹ́ ẹ̀sìn tó dojú ẹ̀kọ́ wọn àti kò dojú ẹ̀kọ́ wọn ẹ àwọn onímọ̀ sì yàgbọ́ ẹni lórí ẹ̀ ọbẹ̀ nù wọn lọ́sọ̀ wípé ọlọ́run dojú akẹ́fẹ́ ẹ̀sìn dojú ẹ̀ náà kọ́ wọn. ṣùgbọ́n wọn ò tí jẹ́ bá ń ṣe kò lè sí lálàáfíà àti kí wọ́n kọ́ ní mọ́ọ̀nì tọ́jọ́ ìpìlẹ̀ náà ẹ eyín eyín ni ó rìnlẹ̀ jù lọ́rọ̀ àwọn onímọ̀ ẹ àwọn kan sọ pé rárá ọlọ́run dúdú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọ́n kọ́ ẹ gbé mi bá fún dé tẹ́lẹ̀ wọn ò ní pé ìpìlẹ̀ ohun tí wọ́n kọ́ gbọ́ lọ́nà lọ́kàn tí wọ́n gba ìgbèjì anábì sọ̀tọ́là tí wọ́n gbà gbọ́ nínú ìgbà àkọ́kọ́ òun náà sì lọ́lọ́ dojú ẹ̀kọ́ wọn ẹ àwọn míì sọ ipe rárá àwọn míì sọ pé rárá àwọn kan bẹnu akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́lọ́hùn ìṣojú ẹ̀kọ́ wọn àwọn kan bẹnu akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́lọ́hùn ìṣojú ọlọ́run ìṣojú ẹ̀kọ́ wọn ẹ àwọn ìtọ́lọ́hùn ìṣojú ẹ̀kọ́ wọn náà ní sàǹfàrà ṣe ẹ̀sìn ti kíláàsì ní kẹgbẹ́ káàkiri kó mú sàkà wá kódà bó ti gbé ìjọba ìsìláàmù ní orílẹ̀-èdè torí pé nínú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní yẹn fara àbúwò ṣe ni àbúwò ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ tó jẹ́ pé sẹ̀rí àmú ìjà wà lórí ẹ̀ ní káfíń bá ṣe lábẹ́ ìlú Islam ẹ̀rú ìyàtọ̀ wà fún sùnmí náà ní pẹ̀lú náà ẹ̀sìn túmọ̀ sí pé ibi àwọn òfin yẹn tọ́jẹ́ mẹ́rin ìdíyà jẹ́ àbí ìgbẹ̀sán tí wọ́n bá ti tí ọ̀dá ìyẹn là ń pè ní àlùkùdú ìdúwọlé pẹ̀tọ́ọ̀ àjẹpẹ́ ọlọ́run ọba ti gbé ẹ̀kọ́ mọ́ ẹ̀ wọ́n wá ní ẹ̀yìn onímọ̀ tí wàá ní wàhálà tó le báyìí ilẹ̀ fẹ́ fẹ́ jẹ́ni pẹ̀lú gbólóhùn àkọ́kọ́ tẹ́ ẹ sọ tẹ́ ẹ sọ ife ọlọ́run dúdú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wọn kó ti dúdú ìtìlẹ̀ ẹ̀sìn náà kọ́ wọn ẹ̀yin náà lè sọ pé tí wọ́n bá ṣe é tí wọ́n ò lẹ́ ẹ̀ tí wọ́n á lé tẹ́tẹ́ sọ́kọ́lọ̀ dúdú ẹ̀kọ́ wọn ẹ̀ wọ́n ní àǹfààní ẹ̀ òun náà ní pé tọ́ba dàlí kìyàmà ọlọ́run ọjẹ́ wọ́n yà lórí tọ́jẹ́ ìpìlẹ̀ ohun tí wọ́n gba ọlọ́run tó fi dùn yóò sì jẹ́ wọ́n yà lórí tó wọ́n gba ìpèsè ànábìwá Muhammadu sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n ṣe láti òjò ẹ̀sìn wà ní ayé gbogbo ẹ̀ ni wọ́n mọ ìjẹ̀yà rẹ̀ lọ́kọ̀ọ̀kan níwájú ọlọ́run èyí tó sì jọ náà ń bẹ nípa ọ̀ńtọ́lọ̀ ń sọ fún wa ń fún wa tó tàgá bò ipe ìjọ òkúta lè fi yá mà ìjọ ìpèrè ọjà jẹrẹ ẹni ni ìjọ ìpèrè ẹjẹ jẹrẹ ẹni ni mọ́mì ni ó jèrè fúnṣẹ́ tó ṣe káfíìrì olóòjogún olóòjogún nǹkan mi ìyá mi fún iṣẹ́ tó ṣe. ẹ mọ́mì ni ó jèrè fún iṣẹ́ tó ṣe nípa wípé ààyè àwọn èèyàn rẹ̀ ààyè àwọn alásùnmọ́ rẹ̀ lọ́jọ́ tí wọ́n kú sórí ti tètè rè lọ́lọ́ lọ́jọ́ pé kí tọ́ba yẹ kí kú lórí imáàmì ni ẹ̀wọ̀n ìbá máa lo ààyè yẹn lálùbẹ́ náà ọlọ́wọ́ wa dà fọmọ sí ẹ ẹ ayé káfíìrì nù náà ààyè tọ́jẹ́ kí ẹ tọ́jẹ́ mú mi nínú fámìlì rẹ̀ tọ́jẹ́ kó dé sí tọ́jà yìí pé tó bá torí pé ó ti ẹbọ kú ni níjà ní ìbá lọ àjẹ́ yìí pé òní ọ̀wà oníwó kò pọ̀ mọ́ fún tí ọ̀wà máa jẹ́ nu náà ẹ̀ wọ́n láǹfààní rẹ̀ náà nìyẹn àjẹ́pàǹfààní ẹ̀ náà nìyẹn ajẹ́pẹ́ ìkórìlẹ̀ jù òun náà nígbà ló kó fáwọn mọ̀kàtọ̀ fún nàbí kúrú ìṣẹ̀ríyà àwọn kèbèrè yẹn wọn ọ̀gá ìsìláàmù bọ́lá ń ṣe ń dojú ìpìlẹ̀ ní kọ́wọ́n tó ti wọ́n gba ìsìláàmù ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń dojú akẹ́tún kọ́wọ́n tó ti wọ́n máa ṣe àwọn nǹkan wọ̀nyí ajẹ́pẹ́ máa ń ṣe nígbà tí kèbèrè bá tọ́ mọ́sálásí sílẹ̀ mọ́tò òdìdúró bẹ́ẹ̀ àbí ọ̀rẹ́ ní tìmọ́sálásí àbọ̀bá yín tó táìsì síbẹ̀ àbọ̀bá yín kùn àbọ̀bá yín kùn kan sí bẹ́ẹ̀ nínú ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe lórí ẹ̀fẹ̀ ẹni ń ṣeun ìgbọ́kùn ní ládàkẹ́ tí wọ́n gbà wájú ọlọ́run àti tọ́ba tó ní títìlẹ̀ rẹ̀ bá tó dáa nípa àtúkọ̀ gba òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì tàwa lólobó nu àdúgbò Bukhari ọ̀sọ̀ tó ti nà lọ́ àlàyé ọ̀ṣọ́rọ̀ àdàdé ìdẹ̀rọ̀jọ́ lè fà jù ọlọ́run ọba yọ ọ̀rẹ́ ẹ̀sìn lọ pẹ̀lú èèyàn tó jẹ́ kòkì kòkì ilé wa ní mùsùlùmí àwọn àwọn abíyẹ́jẹ́ kèmí kòkì ilé ẹ̀ka gbogbo wọn ẹ̀jọ́ ọlọ́run lè kí kéèké ni ó lè gbẹ̀rẹ̀ ìsìlámù lọ́wọ́ kéèyàn bá ti lọ wo ìtàn tó ṣẹlẹ̀ láti ṣe táwọn fi sọ̀rọ̀ yẹn yóò sì mà pé bẹ́ẹ̀ ló dé ẹ̀sùn ni kó ti múra ogun tí ẹjọ́ ń jagun ó sì ń jà fita fita fita wọ́n jọ jáde kó nu ilé ni wọ́n ti dìtì ẹ̀kọ́ ìyẹn ni pípé ṣe Islam ó tún ṣe nǹkan mìíràn yẹn lọ ẹ̀ anábì wa sálàlá àlẹ́ wàsálà ó sì sọ wípé ẹni ibẹ̀ ṣe wò yìí o ètí bẹ̀rẹ̀ ẹja gan wípé inú náà ní lọ o nígbà wọn tàbí wá bó ṣe bó ṣe kó parun bá wọn sáábì yìí. wọ́n bá tún wá bá àdébí wọn sálà láàrin ọ̀sẹ̀ náà. ẹ ń tọ́ ọmọ ìlú inú mẹ́ni ọmọ lọ ọlọ́run ọmọ yẹ káàbù sọmọ ti pa. òjì ọlọ́run sàtàrà gbé inú mẹ́ni lọ. ìgbà wa ajá ni wọ́n wá gbókù rẹ̀ lẹ̀. ní àwọn èèyàn wá gbé fún wa lọ bẹ̀ kí á ló dé tóbi kú. ẹ wọ́n ní láti alẹ́ lójú wọ́n ní ó ti fẹ́ tó ti ń kóró nígbà tí wọ́n fi nǹkan gún ọwọ́ ń jakoro nígbà tí ọ̀wọ́ á tètè kú ọwọ́ á mọ̀mọ́ gun ra rẹ̀ ẹ òṣìṣẹ́ ọlọ́sọ̀tà wọn á sọ fún òṣìṣẹ́ ọlọ́sọ̀tàlà pé sọ́tẹ̀lẹ̀ rẹ̀ òṣìṣẹ́ ọlọ́sọ̀tà ṣe sọ́dọ̀kà lọ́sọ̀lọ́lá òṣìṣẹ́ ọlọ́sọ̀dodo ẹ ẹ ẹ tọ́ bá mọ̀ọ́mọ̀ fara rẹ̀ fún bọ́ọ̀ lọ́ọ̀ ni ó wọ̀ lálẹ́ fìyà rẹ̀ àbúkọ́ lọ́sọ pé wà máa ń kọ́tà làkúnmí náà mú وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ rárá rárá ayé àyùkọ ayé àyùkọ ẹ bá ayé àmì ni mùtàmídà kájàdá owó jahannama ẹ bá pa mọ́mìnì tọ́mọ̀ àmọ̀ pa ajazahu jahannama ẹ̀sán tí ọgbà náà nínú náà jahannama yóò sì máa bẹ lọ péré ní nígbà tó bá para rẹ̀ ẹ̀ ẹ̀ tó sì tó sì kó jẹ́ múmìnì àgbẹ̀ntì ń kàfi o ìyẹn tí ń kàfi tó fi nǹkan síra rẹ̀ ọ̀tọ̀ níyùn ọ̀tọ̀ níyùn yóò ní ìhádà tó ní èrò ẹ̀ ìmúmìnì lòun múmìnì ni ọlọ́run kádàrá yóò pé ìgbọ́ tẹ̀lé lásìkò ní èyí ó rí lásìkò ní ìgbà ẹ̀tọ́ màmá fínú fínú tó rọlé ayé pẹ́ lọ́wọ́ àlọ́ kókò tó bí ń kírun jáwọ́ lọ kókò kéde rí mu torí pé ọgbà ọgbà ọjẹ́ tẹ̀mí ọjẹ́ múmi ọjẹ́ ọgbọ́ torí pé ara wa yìí ọlọ́run ló ní wá kí táwa la ní kan fún ni látara látara ẹ ẹ àtọ̀dọ̀ ọlọ́run ti wá fún sọ́ni ẹ àti ká máa tọ́jú ẹ̀ bọ́lọ̀ sí pé ká ìwọ̀nba tá a gbọ́ yìí bọ́lọ̀ ń jẹ́ kó wúlò fún wa ẹ ìlú ìlàdùn sí pẹ̀lú ojú ọlọ́run ẹ ẹ tọ́ba ní ìbéèrè níwọ̀nba ìṣẹ́jú márùn-ún tó tó di pé wọ́n bá kótó bá fún wa. ń bọ̀ bọ̀.